Love, love, and loving Here's the reason for me and you. Yes, so ìfẹ́ ni àkọjá òfin. Ìfẹ́ pérégedé, ìfẹ́ ló mú mi ṣe kíni, ló mú mi yọ̀ ní gbogbo ìgbà. Yusuf Olúbùsọ̀lá lórúkọ tèmi aka Funky Girl aka Funky ọmọ ẹ̀lẹ̀ tó tó dùn tó kì tó yí bóbó ẹ káàbọ̀ sórí akọ̀tún ètò wa ètò yín AkiiYin o yẹ́ lórí ètò yìí a máa ń ṣe kí ni a máa ń fún yín ní ọ̀rọ̀ ìṣítí bẹ́ẹ̀ ṣe lè gbégbé ayé ìfẹ́ tó ṣe kí ni tó da ganja lórí ètò a máa ń fún yín ní love Yusuf Olúbùsọ́lá lórúkọ ti tèmi aka Funky Girl ẹ káàbọ̀ lẹ́ǹkan sí sórí ètò ti tòní hmm. Hmm. ọ̀rọ̀ yìí kan mí lóminú nígbà tí mo gbọ́ kí gan ni ọ̀rọ̀ yìí mo fine mo rẹwà mo dùn rí i am beautiful so mo nílò láti ṣe kí ni ṣakọ mo nílò láti fi gbogbo ìgara sí ìgara tó ṣe kí ni tó dúró re torí o ti wá fine o ti fine jù o wá ṣe kí ni o wá ń pick òun pick lọ́lọ́kan òjọ̀ kan ìkíní dé ó ní no he's a pastor son mi ò lè fẹ́ mi ò love mo fẹ́ step up game mi mọ́mí mi ti jìyà jù dáàdi mi ti jìyà jù mo nílò láti fẹ́ ẹni tó lówó lọ́wọ́ ọmọ pastor preach preach preach i love you i wanna date you i love you olóògbà ọmọ pastor lọ. ìmí tún padà dé eléyìí tí ẹ̀ yàtọ̀ báńkà ni ẹ mọ̀ pé báńkà sì ni mo mọ̀ ńlá òun dáadáa ó tún fi style style rápálá wọnú ayé ẹ̀ ó tún preach love love love love love arábìnrin ni pé oh my god december kò kí n fún mi lówó christmas kò ní fún mi lówó iléyà kò ní fún mi lówó kí ni mo fẹ́ dúró ṣe pẹ̀lú ẹ i need money money money money money money okay banka tún ṣe kí ni ó ṣe ti tiẹ̀ ó lọ ìyí tí mo tiẹ̀ tún wá love jù òun ni ọmọ olówó tó tún wá ṣe ti tiẹ̀ ibẹ̀ làǹtí ìgọ́kan ṣe kí wọ́n ti ṣe ra wọn ọmọ olówó yìí wá ó ṣe bí ẹni tí ò ní nǹkan torí ìyá ẹ̀ ti sọ fún nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ that when you're going out and you need a girlfriend o nílò láti ṣe kíni disguise fi pé o ò lówó lọ́wọ́ eléyìí náà wá sínú ayé ẹ̀ ó ṣàṣe èyí tó mọ pẹ̀lú ẹ̀ àmọ́ arábìnrin ni pé come mi ò lè dé ìtẹ́ torí ò lówó lọ́wọ́ ìyẹn wò pé Mama try <laughs> Mama try to give any good living Mama try to give any good life and all that ó ní no owó yẹn gangan gangan òun ni mo nílò ìyẹn náà ṣe ti tẹ̀ ó ṣe kí ni ó lọ arábìnrin máa rẹwà ó ṣàn dùn lọ́tún wọ́n dùn lọ́sì wọ́n dùn lọ́tún wọ́n dùn lọ́sì nígbà tó wá yá ló wá ṣalábàpàdé fine boy looking sexy first thing first you know ó lọ fún shopping ní Dubai ó gbé jáde hey inú gẹ́ẹ̀ yìí ti dùn pé God I'm thankful grateful i'm thankful oh lord inú mi dùn ayọ̀ mi kún torí pé kí ni ohun tí mo fẹ́ ohun tí mo béèrè ó kàn mí gbọ̀ngbọ̀n gbọ̀ngbọ̀n nígbà tí wọ́n lọ Dubai tán wọ́n tún padà dé wọ́n tún ṣe oríṣiríṣi ó di ojú ẹ̀ báyìí hey baby you gotta call kí inú ẹ̀ tún ti dùn pé ah god <laughs> àdúrà mi ti gbà ó fún ní káàkì wọ́n tún ṣe kí ni wọ́n tún drive you know wọ́n lọ sí ọ̀dọ̀ òbí arábìnrin yìí hey nígbà tí wọ́n débẹ̀ arákùnrin pé ah ah kò sí nǹkan kan lẹ̀ ilé yẹn gan ò dúró re ó tún ṣe kí ó tún kọ́ ilé alárinrin fún wọn inú wọn máa dùn o ayọ̀ wọn máa kún o bàbá ìbá báyìí ló bá bá bàbá sọ̀rọ̀ àbá ní yes ẹni tó máa lò gangan nìyẹn that's exactly what we want ó ṣe fine yẹn gangan torí à ah, bí màmí water màmí water package la máa ń lò la máa ń lò dáadáa but ilé yìí à ah, á fún ẹ ní owó tó kí ni máa ṣe bàbá báyìí wọ́n máa fún ní owó olóde láìpẹ́ owó wọ́n máa fún lówó máa fún lówó ah arábìnrin yìí ó mà ṣe ra ẹ̀ o nígbà tí arákùnrin ti pé òun ti ṣe kí ni òun ti kún lówó tó dá tó dá but nǹkan kan tí ó wá rí ni pé bàbá arábìnrin yìí sọ fún pé owó tí ẹni yìí fún ẹ lọ́tún lọ́sì èmi ò nífẹ̀ẹ́ sí o kódà gan ilé tó kọ́ èmi ò ní ṣe kí ni mi ò ní gbé bẹ̀ rárá àti rárá dáàdi tó bá wù yín kẹ́ má gbé bẹ̀ màmá náà jáde á ti jìyà jìyà jìyà a ti jìyà jìyà jìyà now that we need to eat ó wá ń sọ fún èmi àti ọmọ mi pé ká kó jáde nínú ilé alárinrin kò lè work tó bá fẹ́ kí ìwọ ọgàn ṣe kíni kò ṣe kíni kò jáde síta. Hmm. ẹ wo àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ bàbá bá tún ní ah ìyá ọmọ yìí náà máa dùn ún lò ó méjèèjì gangan la máa ṣe kíni la máa lò nígbà tó wá yá náà wá ṣe kí ni náà wá plan gbogbo ẹ̀ bí wọ́n ṣe lo ìyá àti ọmọ lélẹ́yìí o ṣe rí i pé owó owó owó tí arábìnrin yìí ń béèrè ní gbogbo ìgbà owó yìí náà ló ṣe kí ni ló pa kó bá tiẹ̀ fi ara balẹ̀ fún ọmọ bàbá olówó tó pretend tàbí kó farabalẹ̀ fún báńkà tó sì máa lówó lọ́wọ́ yes so bankers they actually have money but wọ́n máa ń take time wọn láti máa ṣe kíni láti máa ná owó kó bá tiẹ̀ fi ara balẹ̀ àmọ́ owó owó owó owó yìí òun ló ṣe kíni òun ló kó sínú wàhálà are you a fine girl at home looking at me and you're learning a whole lot pé owó kọ́ ni gbogbo ẹ̀ tẹ bá nífẹ̀ẹ́ arákùnrin kan sẹ́yìn pé ní vision you just step up kẹ́ ṣe kíni kẹ́ tẹ̀lé lọ. YouTube Olúbùsọ́lá ní orúkọ ti tèmi ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín AkiiYin o ẹ jẹ́ ká dókè lọ́n ká lọ fẹsẹ̀ rájò tí a bá padà dé oh my god ó máa ṣe kíni ó máa tayọ mò ń bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín AkiiYin o yes o mo lérò pé gbádùn orin ta fún yín yẹn ètò ti bẹ̀rẹ̀ lóní pẹrẹwu náà nìyẹn ṣé ẹ ti rẹ́dì fún gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ yín fún àwọn àtẹ̀ránṣẹ́ yín back to back àtOrísun TV lórí Facebook àtOrísun TV lórí Twitter àtOrísun TV lórí Instagram ní tèmi ní tèmi ẹ lè drop ẹ at Yusuf Olúbùsọ̀lá kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí hmm. ìpalára tó wà nídìí pé ká máa padà lọ sí ọ̀dọ̀ olólùfẹ́ ìgbà kan you going back to your ex kí gan ni ẹ fẹ́ gé níbẹ̀ pàtàkì gan ni wàhálà tó ṣùgbọ́ mi ò sọ wípé tí a bá dàárú pẹ̀lú olólùfẹ́ wa tìgbà kan ká má padà lọ sọ́dọ̀ wọn o tá a bá fẹ́ padà bóyá ká lọ máa ṣọ̀rẹ́ àǹfààní púpọ̀ náà ṣì wà ń bẹ o olólùfẹ́ mi tìgbà kan ó lè wàṣẹ́ fún ni ó lè mú mi ṣoríire ó lè mú yín yanrantí ó lè mú yín ṣe kí ni dàgbàsókè sí àmọ́ wípé ẹ wá fẹ́ go back láti máa ṣe kíni láti máa fẹ́ra yín ewu ńlá ni ewu ńlá ni torí pé kíni alákọ̀ọ́kọ́ ọbẹ̀ ni wípé àwọn ìṣòro tẹ́ ẹ̀ ń dojúkọ fẹ̀kàn tẹ́lẹ̀ kẹ́ tó jáde kúrò nínú relationship yẹn is going to come back ó máa padà wá gbogbo gbọ́n mi sí omi ò tó you don't need to do this you don't need to do that i don't like this i don't like that gbogbo wàhálà tẹ́ ẹ go through tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa máa padà ni torí pé kí ni ẹ ò tí ì yanjú ẹ̀ ẹ tí ì mọ̀ ṣe dáadáa òun ló jẹ́ kẹ́ ẹ dàárú. gbogbo ìwà tí obìnrin yẹn ń wùfẹ̀ kàn tẹ́lẹ̀ ó sì wà lára ẹ̀ gbogbo ìwà tí ọkùnrin yẹn náà ń wù tẹ́lẹ̀ ó wà lára ẹ̀ òun ni ò jẹ́ kẹ́yìn méjèèjì kẹ́ ẹ lè dúró ẹ wá lẹ́ẹ̀ ṣe mọ́ ẹ tún wá wò sùn sùn ẹ tún wá ṣe kí ni ẹ tún wá padà eléyìí máa ń sábà máa jálé orí obìnrin tó bá ti rí i pé òun ò rí ọkùnrin kankan tó wá bọ̀ òun like you guys broke up it was so sad obìnrin yẹn wá dá dúró nígbà tó yá kò rí ọkùnrin kankan á sì tún máa ronú arákùnrin náà ibi tí wọ́n ti ń ronú arákùnrin yẹn la máa rò pé okay maybe we can just come back ó lè work out you know a lè jẹ́ kí things really work out a tún wá padà a tún wá padà àwọn míì máa ń sọ wípé ibi táwọn bá ti sọ ó dàárọ̀ àbí ẹ kalẹ́ àbáwọn náà máa ń sọ̀rọ̀ yẹn táwọn ti máa sọ ó dàárọ̀ àwọn ò kì í ṣe kalẹ́ ń bẹ̀ mọ́ kódà o torí pé kí ni wàhálà ńlá òun ló wà níbi kí a padà lọ sí ibi tá a ti kúrò fẹ̀kàn tẹ́lẹ̀ ṣé ẹ mọ̀ wípé àwọn boys mi wà àwọn guys mi wà we have some men that tí wọ́n bá ṣe kí ni tí wọ́n bá padà lọ sọ́dọ̀ olólùfẹ́ wọn tí àwọn méjèèjì bá wà together wọ́n máa fi ń bùgà ẹ jẹ́ kí n já yín sí i. bí arákùnrin kan kọ̀ sọ pé òun ò ṣe mọ́ pẹ̀lú olólùfẹ́ ẹ̀ àwọn méjèèjì wá ṣe kí ni wọ́n wá dàrú. ó wá rí arábìnrin míì tó tún rẹwà tó tún ti wà nínú relationship pẹ̀lú ẹ̀ àwọn méjèèjì jọ wà ṣe mọ̀ pé arábìnrin yẹn ìyẹn ò sí pẹ̀lú wọn mọ́ ìyẹn ti dá dúró. tí wọ́n bá tí ìyí tuntun tó wáyé ṣẹ̀ wá yẹn tó bá ní issue kan tàbí òmíràn àwa máa sọ fún pé still my ex even want me back o my ex is still tripping for me o so boy don't share. o better buckle up ó jẹ́ wà alright torí pé kí ex mi ó ń pè mí padà so a máa fọgbọ́n máa ní pé kó wá rí òun lẹ́ẹ̀kọ̀ọ̀kan rírí tí wọ́n lọ rìn yẹn ó fi ń bùgà níwọ̀n ní pé kó ṣọ́ra o kó má ṣe ẹni àwọn pé ah, ex òun ṣì ń trip o òun ni finest boy o so ó máa lò ẹ́ my god ó máa lò ẹ́ tó pé lílò yẹn máa ṣe kí ni ó máa bad kò ní ṣe é dúró àwọn ìwà ti tẹ́lẹ̀ yẹn ó ṣì wà níbẹ̀ ẹ ò nílò láti padà di irú relationship yẹn a tún wá ní oríṣiríṣi àwọn ọkùnrin a tún máa sọ àwọn ọkùnrin bẹ́ẹ̀ ni òtọ́jú pé tí break up bá ti wáyé obìnrin kì í sábà máa nínú gbà á sí ọkùnrin sì máa ń dúró dáadáa torí pé kí ni i'm a fine boy i'm a boy i'm a boy so a máa fi bùgá girl yẹn lè wá ṣe kí ni ó lè wá wò sùnsùn wípé gẹ́ọ̀ tóun fi sílẹ̀ yìí o ó ṣì fáìn o ah ah kí ló ṣẹlẹ̀ gangan packaging tí wọ́n yàtọ̀ títú kí mọ́ fáìn ah oh my god why did I have to leave her kí ló tí mo fi fi gẹ́ọ̀ yìí lẹ̀ kí ni mo lè ṣe o láti pé padà o àwa mú ọ̀nà kọlọkọlọ afufi wọnú ilé ayé yín padà pé well i'm so sorry gbogbo nǹkan tí mo ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà ìmọ̀ ni mo ti padà wá ń sìn yín i'm back o gbogbo nǹkan tí mo ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ má bínú sí mi and everything irọ́ ni o torí pé kí ni ẹwà tó wà ní ara ẹ̀ ó ti padà gbogbo nǹkan tí ò rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ó wá tún ti ń rí torí pé sometimes when you break up you actually have time for yourself wàá ráyè fúnra ẹ̀ ojú ẹ̀ ti wá ràn mọ́ gbogbo ẹ̀ ó wá fi kọ́lọ́kọ́lọ́ ó fi padà láti ṣe kí ni láti sáré stew kí adìyẹ fò ó yẹ yín ẹ̀yin ara lé stew kí adìyẹ fò ó kàn fẹ́ sáré ṣe ó tún ṣe kí ni kó kánlẹ̀ ni. so arábìnrin yìí you really need to be smart torí pé kí ni ewu ńlá ni wípé ex boyfriend tún padà wá pé i love you i still love you i'm so sorry mi ò sọ pé kò dáa o imí máa ń ní àròjinlẹ̀ láti padà wá sí inú ayé ẹ pé okay i've changed and all that àmọ́ mélòó mélòó wọn ló wà genuine olóòótọ́ náà dà tó lè dúró ẹ nílò láti fi ara balẹ̀ láti mọ ẹni tó lóòótọ́ kẹ́ tó padà sínú relationship yẹn torí pé kí ni ìgbà mìíràn ọkùnrin mi lè wá láti wá tàn yín bá yín sùn again kó tún sá lọ. ẹ̀yin náà bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri náà pé ah kíní kan kíní kan wọn máa sí together mọ́ wọn máa fẹ́ ra mọ́ kí ló ṣẹlẹ̀ ah máa tún ti padà after two weeks wọ́n tún ṣe kíni wọ́n ti dàrú wọ́n wá béèrè lọ́wọ́ girl pé ah kí ló ṣẹlẹ̀ ṣé kan ò ṣẹlẹ̀ ní àárín ìgbà tẹ́jọ wà together yẹn ẹ ah, eh, ó tún ṣe kíní kan fún mi ó ṣe ó ti sáré lù ẹ́ ó ti sá lọ nìyẹn. so why go back nǹkan tó mọ̀ wípé kò sí dùnnú kò sí ayọ̀ kò sí àlàáfíà níbẹ̀ tí wọ́n fúnra rẹ̀ dẹ̀ mọ̀ tó dẹ̀ jáde kúrò ńbẹ̀ ó tún wá tún wá padà lọ sí inú ẹ̀ kí ló expect kó ṣẹlẹ̀ o ò lè expect hundred percent. tá a bá sọ wípé a fẹ́ padà lọ sí ọ̀dọ̀ ex wa àwọn feelings tí a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn kò lè dàbí torí pé kí ni fine we love each other we started a relationship a jọ wà together a jọ bẹ̀rẹ̀ new relationship àwa dàrú gbàtàjẹ́ jọ ń fẹ́ra wa yẹn of course you know hundred percent love gbogbo ẹ̀ set àwa sí together àwa padà pípadà tá padà kò ní sí love mọ́ bí ti love yẹn tó bá wà ní hundred ó sì máa wà níbi sixty pípadà tẹjọ padà yẹn ó máa wà ní sixty torí pé kí ni arábìnrin yẹn fúnra rẹ̀ àyà ẹ̀ sì máa já pé hey tó bá ti wá jẹ́ pé aláriwo lọkùnrin yẹn tó bá jẹ́ pé nínà ló máa ń nà ẹ́ pẹ́pọ́ máa ń kóbìnrin kiri ni ó tún padà lọ sí ọ̀dọ̀ ẹ̀ love yẹn ò lè dàbí hundred percent fi ti tẹ́lẹ̀ wà á ṣàṣẹ bẹ̀rẹ̀ sí máa work ẹ̀ back together ni so when are you gonna keep doing that? láti máa try láti máa work ẹ̀ together ó lè má work ó dẹ̀ lè work but èmi àṣọ ìwà arábìnrin tó ń wò mí lélẹ̀ mo dẹ̀ àṣọ ìwà arákùnrin tó ń wò mí lélẹ̀ wípé kí ni love yẹn kò lè dàbí ti tẹ́lẹ̀ mọ́ èmi feel pé as at that time tẹ́ ẹ ṣe padà yẹn pretense ni all the way pretense just pretending to each other because the relationship bá máa wà ó máa wà relationship ti break up ama wa o ma ẹ ma break your up one week ẹ ma padà tó bá ti wọ one week two weeks one month two months three months and then you are back ṣé o mọ nǹkan tó ti ṣe fine sometimes I mean money. the devil you know is better than history nìyẹn history big time history ni so feelings tó wà ń bẹ̀ kò lè dàbí ti tẹ́lẹ̀ mọ́ torí pé kí ni o mọ ìhùwàsí títí ẹ̀ tó tún ṣe lọ ẹ ẹ mọ nǹkan tó ti ń bring up again. alright so arákùnrin kan wà tó ṣe wípé ó ní relationship pẹ̀lú obìnrin kan wọ́n jọ wà together They're so fine you know beautiful and all that wọ́n wá break up ní kété tí wọ́n break up one week two weeks one month two months three months four months five months within that five months ní third month yẹn bọ̀bọ̀ yẹn ó ti ní another relationship tó wà ó dẹ̀ fún gẹ́ọ̀ yẹn lóyún níṣẹ́ tó fi ní kété tó fún gẹ́ọ̀ yẹn lóyún yẹn new girlfriend tó fún lóyún àwọn òbí gẹ́ọ̀ yẹn kígbe ìwọ ló máa gbóyún yìí kíníkan kíníkan bọ̀ àwọn òbí gẹ́ọ̀ yẹn tún wá lówó wọ́n dẹ̀ láwọn ò nífẹ̀ẹ́ bọ̀bọ̀ yìí kí ni wọ́n wá ṣe ńṣe ni wọ́n mú ọmọ wọn wọ́n gbé lọ sí ìlú òkè lọ́hùn pé kó lọ bímọ síbi àwọn ò fẹ́ rí bọ̀bọ̀ yẹn àti arábìnrin yẹn papọ̀ rárá àti rárá. now babe tuntun tó um, eh, ex girlfriend ló bá tún lọ bá ex girlfriend náà ṣàjọ okay we're sorry we're back together wọ́n ṣàjọṣe kí ni wọ́n jọ lias wọ́n jọ wà together wọ́n padà sínú relationship ní kété tí arábìnrin yẹn padà dé sínú relationship yẹn ó gbà á tọwọ́ tẹsẹ̀ ìyẹn arákùnrin yẹn ó gbà á tọwọ́ tẹsẹ̀ ó ṣe normal kò jẹ́ kó fura wípé òun ti ẹ̀ ṣì ní ìyàwó kan tóun ti lóyún àmì tó ti fún lóyún tó wà ní òkè òkun kò jẹ́ kó fura rárá àti rárá hmm. ẹ̀yin ara ni wọ́n ṣègbéyàwó ìgbéyàwó alárinrin gbogbo ẹ̀ prep kódà gan àwọn ìyá ìyàwó mọ̀ pé bọ̀bọ̀ ti ṣàṣìṣe already nígbà tó wá yá nínú ìgbéyàwó wọn tó ti wọ three four years bí arákùnrin yẹn tó ti wà nílùú òkè òkun náà bó ṣe ya wọlé nìyẹn pẹ̀lú àwọn òbí ẹ̀ pé ẹ́ you got married kẹ̀ kíní kan kíní kan wọ́n jà níbí wọ́n jà wọ́n dà gbòòrò wọ́n dà lérú wọ́n da everywhere rú ìbéèrè kínní tí àwọn èèyàn béèrè lọ́wọ́ arábìnrin pé why did you go back to your ex? lẹ́yìn oṣù márùn-ún sí mẹ́fà gbọ́ọ́rọ́ ìwọ mọ̀ wípé oríṣiríṣi nǹkan ló ti máa ṣẹlẹ̀ oríṣiríṣi àṣìṣe oríṣiríṣi ọ̀nà ló ti máa gbà oríṣiríṣi obìnrin ló ti máa tọ́sì tí kan máa fi dúró arábìnrin yẹn rí i pé no he just came back to me ó bẹ̀ mí ni ó ṣe kíní kan àwọn èèyàn ní wọ́n ń gbarú ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ yẹn tó bá tiẹ̀ tí wọ́n fẹ́ padà sí irú relationship yẹn wàá wọlé fínífín. ǹjẹ́ ó ti ní obìnrin míì tó ń fẹ́ ǹjẹ́ ó ti ṣàṣemáṣe síbì kan ìjọ tiẹ̀ ti gbégbé tẹ̀ láti propose sí another person ṣé ìwọ ni almighty formula ṣé ìwọ ni almighty formula ìwọ ni finest girl tó jẹ́ wípé after five good months wàá tún á tún padà wá sọ́dọ̀ ẹ kò ní sí nǹkan kan tó ti máa ṣẹlẹ̀ kò ní sí ìgún obìnrin kankan kò ní sì ṣe anything no gbogbo èèyàn kàn blame arábìnrin pé kò yẹ kó padà lọ sí ọ̀dọ̀ olólùfẹ́ ìgbà kan láì wọlẹ̀wò láì mọ tó ti ṣẹlẹ̀ láì mọ tọkùnrin náà ti là kọjá tó bá jẹ́ kó ti fojú fílẹ̀ ni àwọn tí à ń sọ yìí tó máa mú arábìnrin wọn ti sọ fún pé no go there o you don give woman bẹ̀lẹ́ o bẹ̀lẹ́ yẹn ó ti wà ní òkè òkun o má gbé irú ìgbésẹ̀ yẹn o òun náà máa ti mọ̀ àmọ́ kò ṣe nǹkan kan ní kété ló jump into relationship pápápá wọn ti ṣègbéyàwó pápápá wọn ti ṣe lè pápápá wọn ti ṣe yẹn títí títí tó fi já síbo tó fi já sí kànga. so ìpalára púpọ̀ wà nínú kí a padà lọ sí ọ̀dọ̀ olólùfẹ́ ìgbà kan tàbá tí wọ́n sọ̀rọ̀ olólùfẹ́ tó jẹ́ wípé olójú mọ́nàmọ́ná ni a máa kóbìnrin kiri ní kọ́ mo sì máa yàbàrà síbẹ̀ yẹn ẹ̀yin ara lé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ Yusuf Olúbùsọ̀lá lórúkọ tèmi aka Funky ọmọ ẹlẹ́tẹ̀ ògbà sí gbogbo àwọn kọ́mẹ̀ntì pátá ní pátá ẹ sí máa drop ẹ̀ at Orisun TV lórí Facebook at Orisun TV lórí Twitter at Orisun TV lórí Instagram ẹ drop ẹ̀ sọ́dọ̀ tèmi náà at Yusuf Olúbùsọ́lá ẹ jẹ́ ká lọ gbọ́ certified loan náà láti ọwọ́ Mayorkun hey I'm a certified loan a certified loan ó ń bọ̀ ó sì ń dùn. I'm a certified loaner a certified loaner ó ń gbóná no air condition yes o ó ń gbóná fẹlifẹli bí àmàlà tó jiná gangan Yusuf Olúbùsọlá ni orúkọ ti tèmi mo lérò pé gbádùn back to back discussion tí mo ń fún yín lórí ètò wa yín AkiiYin o yes o inú mi máa ń dùn ayọ̀ mi máa ń kún nítorí pé kí ni request edition lọ́pọ́n súnkàn gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ yín màá máa tẹ̀ back to back màá máa fún yín gbogbo orin yín náà lọ́lọ́kan òjọ̀kan mo ní eléyìí láti ọwọ́ Veli Veli láti ìlú Àpápá kí ni Veli sọ ó ní wípé òun kí gbogbo àwọn ọ̀rẹ́ òun pátá ní pátá káàkiri àgbáláyé ó wá ní kí n bá òun play orin kan láti ọwọ́ Peruzzi yẹ́yẹ́ mo tún wá rí eléyìí náà gbà láti ọwọ́ Elvis Elvis is saying hi to beautiful Teddy ó lóun love beautiful Teddy kí n bóun sọ fún beautiful Teddy pé òun love love love. Love, love, hello, be. It's is the reason for me and you. Yes, so Ọlọ́run nífẹ̀ẹ́ girlfriend òun dáadáa pé ká bá òun play love one títí láti ọwọ́ CK. love one títí nìyẹn láì ṣe kí ni láì gba visa mo tún wá rí àtẹ̀ránṣẹ́ iná gba láti ọwọ́ Johnson Johnson láti ìlú péjú wọ́n ní màmá àwọn ṣe kí ni wọ́n ṣe birthday eh, fifty sixth birthday wípé ká bá wọn kí wọn ká bá wọn gẹ̀ wọn happy happy happy happy happy happy birthday to you so happy birthday to you mommy Johnson long life and prosperity mo tún wá rí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ ìbíkúnlé ìbíkúnlé láti ìlú ìkòròdú kí ni ìbíkúnlé sọ ó sọ wípé a kí yín o à ń gbádùn ètò yín i cherish you so much olúbùsọ́lá please help me play a beautiful song láti ọwọ́ Tuface Idibia ah, yes so legend nìyẹn tá ò lè fi ọwọ́ rọ́ sẹ́yìn rárá àti rárá mo tún wá rí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ mọ́mí J mọ́mí J láti ìlú Ìbàdàn kí ni mọ́mí J sọ wọ́n ní wípé àwọn nífẹ̀ẹ́ Portable gan àdèmá ń play Portable ní orí Orísun tẹlifíṣàn kí bá wọn play orin Portable tó ṣe kí ni tó dúró re ah Zazu eh <laughs> ìfẹ́ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mo tún wá rí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ Bímbọ́ Bímbọ́ láti ìyànà pàjá yẹn soso kí ni Bímbọ́ sọ Bímbọ́ sọ wípé Orísun làgbà Orísun lọ̀gá Orísun is top notch please play me a beautiful song from Simi hey that song tí mo love jù láti ọwọ́ Simi òun woman. sọ́ba sọ́ba bọ̀ wọ́n kà á okay mo tún rí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ Ṣadé Ṣadé láti Ṣadé láti ìlà ọ̀rùn ọ̀gún. àwọn tèmi kí ni Ṣadé sọ ó sọ wípé Orísun làgbà Orísun lọ̀gá We're making us proud yes I know I am making you so so so proud torí ọmọ ìlú ìlà ọ̀rùn ọ̀gún ni èmi náà yes so kí ni wọ́n wá sọ wọ́n ní kí n bá wọn play kólóbá láti ọwọ́ tí wọ́n sáré kólóbá kólóbá kólóbá kólóbá kólóbá darling i'm watching eh okay àwọn request tó jáde lọ́kànjọ́ kó ń gbá yagiyagi lára mi mo tún wá rí eléyìí náà gbà láti ọwọ́ baba k baba k láti ìjẹ̀ṣà tẹ̀dó i know ìjẹ̀ṣà tẹ̀dó very well kí ni wọ́n sọ wọ́n ní kí n bá wọn play orin tó dáa láti ọwọ́ musiliu hey, i am loving this ọ̀pọ̀ àpà láti sùn finally ó ti kúrò ní ìtàsíjọ́ ẹ eh, gẹ́rẹ́gẹ́gẹ́gẹ́ ìgẹ́rẹ́gẹ́ ẹ ti ń jealous ẹ máa tẹ̀ síbẹ̀ back to back at Orisun TV lórí Facebook at Orisun TV lórí Twitter at Orisun TV lórí Instagram ẹ lè drop ẹ sọ́dọ̀ tèmi náà àtìsúf Olúbùsọ́lá ibẹ̀ náà ni mo tún ti rí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ Muske yẹsẹ Muske láti Ìlàró kí ni Muske sọ ó sọ wípé I love all the songs that she play we know you love those songs kí ni wọ́n wá sọ wọ́n ní kí n bá wọn play orin tó jọjú láti ọwọ́ Adékúnlé Gold mo love Adékúnlé Gold very very well so àmọ́ àbá yín play ẹ̀ má wọrí mo tún wá rí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ dadi eh? dadi Musa dadi Musa ìyẹn ni Instagram and wọn kí ni wọ́n sọ wọ́n sọ wípé kí n bá wọn kọ orin táwọn nífẹ̀ẹ́ sí jù wọ́n wá kọ́ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan line by line Orísun wa o eh, kéèmọ̀ lè gbẹ́ eh, odò kí ó gbẹ bẹ́ẹ̀ ni odò kì í gbẹ lọ́dọ̀ tiwa torí pé kí ni a máa máa sun ni two four seven for you guys YouTube. Olúbùsọ́lá lórúkọ tèmi aka funky girl ẹ jẹ́ ká lọ sókè lọ́nkà lọ fi ẹsẹ̀ rájò tí a bá padà dé èso sì máa máa step up fire mò ń bọ̀ ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín AkiiYin mo lérò pé gbádùn ẹ loving loving loving mi gan mo ṣe kí ni mo gbádùn ara mi níbi tó wà yìí ok mo tẹ̀síwájú pẹ̀lú ìpalára tó wà nínú kí a ṣe kí ni ká tún padà lọ sí ọ̀dọ̀ olólùfẹ́ àkọ́kọ́ mo sọ fún yín nípa ọkùnrin tó ti bóbìnrin kan lóyún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé five months gap péré ni wọ́n ní kẹ́yìn yẹn tún padà ó tún fún yẹn náà lóyún pa ọ̀ wọ́n tún ṣe wedding last last last last yà wá ṣe kí ni ogas gbogbo family member ee àníyàwó kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti fún lóyún oṣooṣù torí pé gẹ̀ẹ́ ò ṣe kí ni kò wọlé fínífíní láti mọ̀ wípé bọ̀bọ̀ ì ti ṣe àṣemáṣe tẹ́ ẹ bá padà lọ sí ọ̀dọ̀ olólùfẹ́ yín ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa máa ní oríṣiríṣi flashback táwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní flashback ìyẹn àwọn kọ̀ọ̀kan ìkọ̀kọ̀ tó ti ṣe fẹ̀ kan tẹ́lẹ̀ ẹ̀ tún máa bring ẹ̀ to reality ẹ̀ máa jẹ́ kó ṣẹlẹ̀ ẹ máa máa ronú àwọn ìwà tó ti wù sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà gan ẹ̀ ní fi bẹ́ẹ̀ ṣe kí ni ẹ ní fi bẹ́ẹ̀ trust irú ọkùnrin bẹ́ẹ̀ tàbí irú obìnrin bẹ́ẹ̀ bá a ṣe ń sọ nípa títọkùnrin la ṣe ń sọ nípa títobìnrin èmi kàn mọ̀ wípé lọ́lọ́kùnrin dé bó o bá fọkùnrin kan lẹ̀ tó tún ló fẹ́ padà lọ́sọ́dọ̀ ọkùnrin yẹn ìyà méjì tó máa jẹ́ tó wà ṣọ́ òun ni pé kó kọ́kọ́ ṣe kí ni kánlẹ̀ torí pé kí ni ìwọ ló tún gbé wá ó ti lóhùn òṣè tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ ìwọ ló tún ní maybe you can come and do ló tún sáré ṣe ló kánlẹ̀ so ẹ má ké ẹ̀yin lẹ padà síbẹ̀ bàbá tún ní ká tẹ̀ tún wá wo ọkùnrin tó jẹ́ wípé ó láìkì ṣìnà tẹ́pẹ́ nítorí ṣìnà yìí gangan gan lẹ fi fi sílẹ̀ ẹ tún wọn fẹ́ padà ẹni tí ṣìnà bá wà nínú ẹ̀jẹ̀ kéékù ọ̀bọ̀rọ̀ but it's true tí ṣìnà tó bá wà ní ara ọkùnrin kéèyàn gbàdúrà kéèyàn fọ́ àgbọn fifty lé ọkùnrin yẹn lórí yóò sì mọ̀ ṣe ṣìnà ni kómìnrin kúnlẹ̀ jọ̀ọ́ ọkọ mi kí ló fẹ́ gan kí ló fẹ́ gan kí ló fẹ́ kí n ṣe fún ẹ gbogbo àwọn ọmọ kéékèèké tó ń tẹ̀lé irọ́ ni gbogbo ẹ̀ kẹ́ ẹ kígbe àsálà màláìkùm kẹ́ ẹ kígbe láti àárọ̀ dọ̀la ọkùnrin tó bá láìkí obìnrin kèé kúrò lára ẹ̀ ló dífá fún ọkùnrin mi ọkùnrin kan wà níjọ́ wedding yẹn ó jókòó pẹ̀lú ìyàwó ẹ̀ ó dẹ̀ ti ṣẹ́jú sí girlfriend èmi mọ̀ ń pa ẹ̀ girlfriend tó ti fẹ́ rí wọ́n sì tún jọ ń fẹ́ra wọn o ìyẹn tí wọ́n agree pé ok well <laughs> tó bá gbé kẹ́yẹ ló fẹ́ fẹ́ you can just go ahead you know but a ṣe máa máa fẹ́ra you know lórí ìrànù a ṣe máa máa fẹ́ra wa ẹ ṣì máa máa fẹ́ra yín níjọ́ wedding day ọ̀rẹ́ mi tá à ń sọ pé tó tó sọ pé òun máa ṣì lọ́ọ́ máa fẹ́ bọ̀bọ̀ àjọjọ́ kò ní tí ọkọ ní ẹyẹ fi dẹdẹ ẹ fi kéèkì síyàwó lẹ́nu tó ti fi kéèkì síyàwó lẹ́nu tó fi síra wọn bẹ́ẹ̀ èmi mọ̀ àjọjọ́ kò ní tó ṣe báyìí sí àmú ní yéè olúwa o mo ní olúwa o ìwọ ọmọ yìí ó sì ń tẹ̀lé bọ̀bọ̀ ní kíni àjọ máa máa fẹ́ra wa lọ kó fẹ́yàwó fifty kó fẹ́yàwó twenty nígbà tó tún yá tí mc ní pọ́n tán sí gbogbo ẹ̀ sókè gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀ olólólóló bùgá àwọn ọ̀rẹ́ mi yìí ó pọ̀nù báyìí ni ìyàwó mọ̀ pé tọ́nì ti tiẹ̀ yàtọ̀ sí gbogbo tiẹ̀ kò mọ̀ pé òun nìkan nínú ó ṣe ṣe báyìí bùgá àwọn olólóló ọkọ̀ bàbá yẹn ló ṣe fún yẹn náà ṣe báyìí kò tí tó ten minutes bàbá yẹn ti text pé i love your outfit mo ní ayé ìmọ̀ ti bàjẹ́ o ọlọ́run o mo ní ta ló sẹ̀dẹ̀ ó ní òun ló sẹ̀dẹ̀ ń fi òun lélẹ̀ ah! ẹni tó jókòó yẹn bíi pé bóyá ìyàwó ẹ̀ ni mọ́ náà ni ó ń lì kí là ń sọ yìí bí sí ìnà bá wà lára o ọkùnrin mi before wedding alẹ́jọ́ wedding gan after ìjọ wedding gan ó sì tún máa lọ bá girlfriend kí làwọn ń sọ ìwọ tó wá wò sùn tó mọ̀ wípé jìnnà bá ń kọ́gbẹ́ oníṣìnà jìnnà yẹmí jìnnàjọbí òun ló fẹ́ fẹ̀kàntẹ́lẹ̀ ó dẹ̀ kígbe kígbe kígbe kígbe kò fi obìnrin lẹ̀ kò jáwọ́ ó wá lóhùn òṣè mọ́ ẹ break up okay i'm breaking up with you you love girls girls girls girls okay you left him ó tún wá padà ó wá expect láti máa sí you love boys boys boys boys boys kò possible tó bá ṣe padà wà á máa rí girls girls in fact girls girls girls ló million million million million torí wàá sì tún máa jà ni wàá máa jà ni hmm. ẹ wo nígbà kan tá a wà nílé ìwé ó ní ọ̀rẹ́ mi kan tó love bọ̀bọ̀ kan báyìí ṣe rí bọ̀bọ̀ yẹn ọjọ́ love ara wọn ni àmọ́ bọ̀bọ̀ yìí àwa gan mọ̀ àwa tá a jẹ́ ọ̀rẹ́ gan mọ̀ pé ó ń sìn náà ni àfi ṣèṣì lọ́rọ̀ yẹn tiẹ̀ ó ní òun àtọ̀rẹ́ mi lè máa dúró báyìí ó ti fún another person ní card pé hello how you doing like you you know ó ti fún lójú níbi tó wà èmi dẹ̀ máa ń rí gbogbo ẹ̀ máa ti fún lójú so like wọ́n ló máa ń rí gbogbo ẹ̀ mọ́ nígbẹ́nu sọ́hún mo ti rí èmi ojú mi yìí eyelash mi yìí ó níṣẹ́ tí ó ń ṣe kò yẹ yín rárá lé so ó ṣàtó táìmù tá a máa ń tó ti ń tún gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ holiday tó yẹ ká lọlé kí ló ṣẹlẹ̀ <laughs> lọ́rẹ́ mi yìí bá gbé bá láti text boyfriend jẹ pé hi i wanna come over Only ní don't come over now it is not time don come over now just uh, stay for a while ní kété tó wá bá mi gbé àbùsọ́lá ọmọ máa fẹ́ lọ sí èkó lọ rí boyfriend mi ó mà ní don come over mo ní máì tí ó yá torí test yẹn tá a máa ṣe nírọ̀lẹ́ yìí ó yá gbọ̀nà kó lọ lú èkó báyìí ó yá èkó yá èkó yá èkó yá èkó yá ó ní tóun ṣe dé kò tẹ̀ tí mo ṣe dé kò báyìí mo ti pè pé àbáwo ni <laughs> ó ní tẹ̀sí dáa ó ti ń ké lórí fóònù <laughs> mo tún ti rí pẹ̀lú obìnrin mo ní jáwọ́ nínú ọkùnrin má jò fún ẹ lápá tẹ́ńṣọ̀n ẹ̀gzáàmù tá a máa kọ ìfáínàlì ni má jẹ́ kó fẹ́ràn lótú o tún ti ka pẹ̀lú obìnrin mo ní nígbà tó mo kó máa ka pẹ̀lú obìnrin mo ti sọ fún ìfẹ̀kùn tẹ́lẹ̀ pé obìnrin torí obìnrin ni bàbá ìfúnni kó má wà ó ní báwo lèmi ṣe mọ mo ní ṣe bí mo mọ̀ pé mo mọ iná ìsàdí àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ iwájú ẹnu ọ̀nà tó ti fẹ́ wọlé ní obìnrin ti ẹn um, who are you who are you what, what do you think you are mo ní ẹsẹ̀ ti dá bẹ́ẹ̀ má bàjá o wá ọ̀nà tó máa fi padà wá sí skul yẹn ló ṣe kókó ṣe kókó inú ìwé ìròyìn. now irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn tí girl yẹn bá break up pẹ̀lú ẹ̀ bóyá four months five months even if even if it is one year tí bàbá yẹn bá tún wá padà pé i'm sorry hands up mi ò ṣe mọ́ mi ò kọ́bìnrin mọ́ i just wanna be with you i just wanna be with you okay gẹ́ẹ̀ ni pé okay ṣé o ní máa kọ́bìnrin mọ́ ẹ̀ pé when the girl is in love god god god god tí obìnrin bá ti wà nínú ìfẹ́ ah kò sí nǹkan tẹ̀ lè ṣe àfi kí ọlọ́run kó yọjú sí arábìnrin pé come here fi bọ̀bọ̀ yìí sílẹ̀ lọ ló máa tó gbọ́n nígbà tó wá yá tí bọ̀bọ̀ yìí ti bẹ̀bẹ̀ tán tó dáa òun ò tẹ̀lé obìnrin mọ́ ìfọ́ àtàwọn obìnrin ṣòwò ní ṣége àwọn obìnrin ṣe ó lè possible pé bóyá ó ti confection infection kan ló fi padà pé à ah, ṣe kúkú sáyé lọ bẹ́ẹ̀ ni tó love mi o ó lè jẹ́ oríṣiríṣi nǹkan ló fi padà lọ sọ́dọ̀ yín ọkùnrin mi ti kó infection ọkùnrin mi ti kó oríṣiríṣi jẹ́ pé kò sí remedy mọ́ àwa máa wá ex girlfriend tó love ẹ̀ kiri yẹn náà sáyé pé are you really sure you wanna be back to me? wọ́n ní yeah okay <laughs> irọ́ ni gbogbo infection bọ̀ bọ́ ṣe hug infection wọnú ara yín nìyẹn no time to check time so irú nǹkan tá à ń sọ yìí ni pé bóyá wọ́n yẹ wọn jọ sí together ẹ̀ dẹ̀ mọ̀ pé womanizer ni ẹ wá tún wá padà lọ sọ́dọ̀ ẹ̀ after two months ó sì máa pàdé ẹ̀ pẹ̀lú obìnrin after marriage ó sì máa kóbìnrin after engagement ó sì máa kóbìnrin ó sì máa kóbìnrin ní alẹ́ tí àwọn ọkùnrin máa ń sọ pé kí ló máa ń sọ pé eh, bachelors eve àbí kíní kan bá chief kíní kan ó sì àwọn ọ̀rẹ́ dẹ́rẹ́ mọ̀ pé ṣìnà ni ṣìnà ń wọ́tọ̀ ọkùnrin tó bá láìkì ṣìnà àwọn ọ̀rẹ́ ẹ̀ náà kákọ̀sù ẹ̀ ṣìnà náà ni wọ́n mọ̀ ṣe kiri wọ́n jẹ wọ́n mọ̀ láìkì obìnrin papọ̀ ni bó ṣe máa ń rí naturally nìyẹn so in other words accept ẹ ìwọ tó padà lọ sínú relationship yẹn tó mọ̀ wípé bọ̀bọ̀ yẹn o torí ṣìnà ló fi filẹ̀ o ó wá padà lọ ó wá propose will you marry me torí will you marry me will you marry us ó ń bèrè lọ́wọ́ ẹ̀yẹn will you marry me and my girlfriend kò ní dárúkọ my girl nǹkan tó yẹ kó máa expect nìyẹn torí pé kí ni after marriage <laughs> after marriage ẹlòmíì bò mí rẹ́rìn i'm serious about this very very serious ní kété tó bá ti kúnlẹ̀ báyìí after gbogbo ṣìnà tó mọ̀ pé ṣìnà ló jókòó yẹn tó bá ṣe ń kúnlẹ̀ ṣìnà ló kúnlẹ̀ will you marry me? at the back of will you marry me will you marry me and my girlfriends and my shenai forever and ever amen tó bá ti sọ yes má wulẹ̀ jà nínú ìgbéyàwó tí ò ń gbọ́ tó bá ti ráwọn kan tó wọ bọ́ńpà ṣọ̀ mọ̀ pé it belong to your husband tó bá ti rí anybody tó rí pé ẹ kásán ọ <laughs> ẹjọ ṣé mo lè háyàn nínú ilé yín irọ́ ni wọ́n ti háyàn níta wọ́n fẹ́ wá háyàn tínú ilé ni ẹ sì mọ̀ pé ntẹ́ ṣe kí ni ntẹ́ rà lẹ́gbàá yẹn So you don't get into the marriage and then you start shouting because he was your ex. Ex yẹn ni o ti fẹ́ tẹ́lẹ̀ ó dẹ̀ jó ní ṣìnà ìwọ tún wá wọ́n sùsù pé o like ṣìnà package o like not life in other words o fẹ́ jókòó ti ṣìnà ohun tó o bá rí ń bẹ̀ fara mọ́kẹ́jọ́ mọ́ ṣìnà ara yín ni bó ṣe ń ṣìnà wọ́n náà mọ́ ṣìnà lọ́ọ̀ṣìn ó <laughs> fi jọ̀lọ́ọ̀fù ni ara ẹ̀ mo lérò pé ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan ìwọ̀n fine boy tó ń wo mi yẹn tó mọ̀ pé girlfriend yẹn ó láìkí ọkùnrin fílẹ̀ kó tẹ̀lé ọkùnrin lọ tó bá padà lọ wàá sì máa máa ka wàá máa pariwo two four seven ni and if you have a boyfriend who cheats a lot má padà lọ sí ọ̀dọ̀ ẹ̀ kó má fún ẹ láfa attention torí tẹ́ bá fi lè dàgbà ó lè fún MVP nínú márẹ́jì o yes ó lè fún ẹ ní bp nínú marriage mo lérò pé gbádùn ẹ back to back ẹ jẹ́ ká jókè lọ́hùn tí a bá padà dé ètò wa ètò yín akínyìn o a sì máa tẹ̀síwájú mò ń bọ̀ ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín akínyìn o yẹ́sọ́ tẹ bá ní ìbéèrè kan tàbí òmíràn ẹ drop ẹ sórí àtOrísun TV lórí Facebook àtOrísun TV lórí Twitter àtOrísun TV lórí Instagram ẹ lè drop ẹ sí ọ̀dọ̀ ti tèmi náà àṣìṣù Olúbùsọ̀lá yes so nípa àtẹ̀ránṣẹ́ tí mo rí níbi ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin sẹ́yìn arábìnrin yìí wọn ò jẹ́ kí n rẹ́sì díẹ̀ o lórí Instagram kí ni wọ́n sọ wọ́n sọ wípé ṣé káwọn sì tún dúró nípa arábìnrin tí mo sọ wípé ọkọ ẹ̀ o ó wà ní ìlú òkè lọ́hùn yẹn òkè òkun lọ́hùn ó wá ní pé kí ìyàwó òun àbí girlfriend òun kó dúró fún five years ẹni tá a dẹ̀ ń sọ yìí thirty five years mo ti sọ fún yín wọ́n sì wá tún disturb pé ṣé káwọn dúró mo ti ní pé èmi ò mọ̀ bóyá kán dúró àbí kán má dúró torí mi ò mọ ohun tí wọ́n jọ sọ àmọ́ nípasẹ̀ wípé she is terrified and the guy told her to wait for five years a jẹ́ forty thirty gan ṣì ń bẹ ọlọ́run pé ọlọ́run jọ fún mi lọ́kọ carry me dey go baba carry me go my husband now. carry me dey go àkànlá ń bọ̀ sí bọ́ sí thirty kìíní kan tí ó fi wọ forty àǹtí ẹ̀jọ̀ lọ pray torí pé kí ni right now mi ò mọ another way tí mo lè gbé gbà nǹkan méjì tí máa sọ òun ni pé tẹ bá rí another person ẹ sì lè máa fún ní audience díẹ̀ díẹ̀ tí yẹn bá dẹ̀ serious tẹ́lẹ̀ pé ó serious dáadáa ẹ step up pẹ̀lú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé mi ò mọ mi ò mọ àjọsọ tẹ̀yìn àti ọkọ yín tó wà lókè òkun jọ sọ ẹ dẹ̀ lọ rí pásítọ̀ náà kó ba lè ṣe kí ni kó ba lè tọ́ yín sí ọ̀nà. mo tún wá rí eléyìí náà gbà láti ọwọ́ fèyíkẹ́mi fèyíkẹ́mi láti ìlú ìbàdàn kí ni fèyíkẹ́mi sọ fèyíkẹ́mi sọ wípé ó ní arákùnrin kan tí àwọn jọ ń ṣe wọléwọ̀de lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ti fẹ́ gbé ìgbésẹ̀ ìgbéyàwó àmọ́ nígbà tí àwọn wá mú délé ẹ̀gbọ́n àwọn wá sọ wípé àwọn ti fẹ́ arákùnrin yìí rí wípé torí pé àwọn ti fẹ́ arákùnrin yìí rí arákùnrin yẹn dẹ̀ ṣe àwọn yamayama kò dúró re kò fà èpè làwọn fi ń sìn látìgbà yẹn wípé àbúrò òun ò tọ́ láti fẹ́ arákùnrin náà wọ́n dẹ̀ sọ fún mi pé àwọn nífẹ̀ẹ́ arákùnrin yìí gan kódà gan àwọn fámìlì náà ti ní pé since this guy don date your sister tó ti ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ ò lè fẹ́ kí ni kí àwọn ṣe. hey ìyàrá lé ó mà kéré gan gbogbo àwọn ọ̀rọ̀ yìí <laughs> hey nǹkan tí mo wá rí sí ọ̀rọ̀ yìí ni wípé arákùnrin yẹn gan ó ní kọ̀lọ̀fín lọ bí ó ní ìrànù gan lòun gan náà nǹkan méjì tún wá ní arákùnrin yìí lè máa mọ̀ wípé they are both sisters ó lè máa ó lè máa mọ̀ wípé ẹ̀gbọ́n arábìnrin yẹn òun ti ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀rí arábìnrin yìí dẹ̀ sọ wípé ní kété tóun rí ẹ̀gbọ́n ní kété tí arákùnrin yẹn rí ẹ̀gbọ́n òun ló ti sọ pé ah òun fẹ́ rí òun ó ní kí ó ní à hey kí ló máa ṣe báyìí ó ní sincerely i'm in love with you but ó dà pé òun ti ṣe ẹ̀gbọ́n ẹ̀ rí ìyẹn ni ah níbo lẹ ti pàdé kíní kan kíní kan ó ní way back ní bàbí kan bí kan bí kan ẹ̀gbọ́n ẹ̀ náà dẹ̀ testify pé nígbà táwọn lọ ṣe ọlùdé níbì kan níbì kan àwọn pàdé arákùnrin yẹn kò tẹ̀ ṣe òun dáadáa wọ́n ti pé so ìwà burúkú wà lára ẹ̀ kó má lọ kó ran ẹ̀gbọ́n ìwà burúkú o kò ń ṣe ìwà burúkú ẹ dákun ẹni tó ti torí ẹ̀gbọ́n sátún torí àbúrò ni ìyẹn gangan lèmi ò fẹ́ ẹni tó ti pass over lórí ẹ̀gbọ́n a tún fẹ́ pass over so ṣóun nìkan ló fẹ́ gba jẹ gbogbo fámìlì irun ni nǹkan tèmi máa rí tí mo máa sọ sọ́rọ̀ ìbí mi wá ẹ̀yin ara lè bọ̀ ní tèmi ní tèmi ẹ lè má tẹ gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ yín lọ́lọ́kan òjọ̀ kan àtOrísun TV lórí Facebook àtOrísun TV lórí Twitter àtOrísun TV lórí Instagram ẹ lè tẹ àtẹ̀ránṣẹ́ sọ́dọ̀ mi náà ẹ̀yin dáàdì wa àtẹ̀yin mọ́mì wa tẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ ìfẹ́ dáadáa nǹkan tèmi máa sọ fún arábìnrin ni pé kó fi bọ̀bọ́ yẹn lẹ̀ o àbí bó wa ni mi ìṣàlè dá márèjì oní márèjì àmọ́ lórí pé bọ̀bọ́ yẹn ti wò ó wo bí lọ́dọ̀ ẹ̀gbọ́n tún wò ó wo bí lọ́dọ̀ àbúrò kó má lọ mú mọ́mì mọ́ o nǹkan tí èmi máa sọ ni tí bọ̀bọ̀ yẹn ní mission ó máa ní mission alright kò sí bí a ṣe lè ṣe é tí a ò ní nífẹ̀ẹ́ ẹni tá a ti fẹ́ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ I am not saying that pé gbogbo àwọn tá a ti fi sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ex-boyfriend ex-girlfriend ká sá fún wọn kó a sì ní àwọn ex-boyfriend àti ex-girlfriend tó pé wọ́n ran ara wọn lọ́wọ́ tán fi dé ibi tí wọ́n wà a sì tún gbọ́ nípa ex girlfriend kan tó jẹ́ wípé boyfriend ẹ̀ òun ló lọ rescue ẹ̀ níbi tí àwọn kidnappers tí wọ́n ti mú ex boyfriend tàdé ń sọ yóò dẹ̀ ní girlfriend tiẹ̀ tẹpẹ́tẹpẹ́ tó fẹ́ ṣe wẹ́ni tí ò sí nǹkan kan kò dẹ̀ ní nǹkan pẹ̀lú ẹni mọ́ àmọ́ ó help ẹ̀ so mi ò sọ wípé ká sá fetefete fún ẹni tá a ti fẹ́ rí fún olólùfẹ́ ìgbà kan rí àmọ́ nípasẹ̀ pé a tún fẹ́ padà lọ máa fẹ́ olólùfẹ́ ìgbà kan rí òun ni wàhálà o wàhálà ńlá ló tó mọ́ torí pé kí ni gbogbo wàhálà gbogbo ẹjọ́kẹ́jọ́ gbogbo ìwàkúwà gbogbo ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tó ti gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì máa máa gbé o ó sì máa máa gbé o tó bá jẹ́ wípé mo nínú fùfù ni girlfriend tẹ́ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ wá tún wọn padà lọ sí inú fùfù yẹn sì máa wà níbẹ̀ ẹ̀yin ò dẹ̀ láìkí onínú fùfù ẹ̀ dẹ̀ fún onínú fùfù lẹ̀ fún onínú fùfù láti mú àmọ́ wípé I can cope I think I can cope I love you irọ́ ni o irọ́ ni o tó bá ti tó time kan coping yẹn kò ní ṣe kí ni kò ní work mọ́ rárá àti rárá ẹ jẹ́ ká ṣe kí ni ká fi ara balẹ̀ gbàdúrà fún Ọlọ́run láti tọ́ wa sí ọ̀nà láti fún wa ní olólùfẹ́ tiwa kò ṣe pé a tún máa padà lọ síbi tá a ti àti bì sí àtún wá kó èbì àtún wọn máa dán pẹ̀lú èbì ẹ má jẹ́ kí ìyẹn ṣẹlẹ̀ sí wa rárá àti rárá. Yusuf Olúbùsọ́lá lórúkọ tèmi aka funky girl funky ọmọ ẹlẹ́tọ́ gbáàsì káfíńre ìdùnnú àti àlàáfíà ká fi pàdé nígbà mìíràn a kí yín o. Wow.